وعن أبي هريرة رضي الله عنه أبا حديث ورد أبو هريرة كي يروى الرسول وعن أن رجلا قال يا رسول الله إني أوجد يكريك من بلو النبي كي نكون الله إن إمرأتي ولدت غلاما أسود ó ní gbàgbọ́ obìnrin mi kì í ṣe ìyàwó mi ó lè gbé ọmọkùnrin kan ọmọkùnrin náà kọ́dà dúdú ni ọ̀rọ̀ lọ sáhálẹ́ká ní ṣébùlẹ̀ àdúgbò wa ń bè lọ́wọ́ arákùnrin náà pé ọ̀dà sọ ní àwọn àkọ́mọ́ tí ọ̀ǹtọ́jú kọ́ọ̀lá náà ó lè wọ́n ní wọ́n máa lo àmì ha alábòmí tún ni kọlọ àwọn àǹkóyún náà rárá sọmọ náà kọlọ rẹ ó pariwo ọ̀rọ̀ lọ́wọ́ àníwò wọn bí ìwọ rẹ pé alùpùpù ha lómi sọ̀rọ̀ wọn pè rí èyí tá a lè rí kọlọ blue lára àwọn àǹkóyún rẹ kọlọ náà fún ló bẹ̀rẹ̀ kọ́ọ̀lù àmúlò wọn bẹ̀rẹ̀ pé ìfà ẹ̀nà ọ̀gá àlèkè èyí tó ní kọ́lọ̀ dúró tó wọ àárín wọn nì níbo lòun ti kú tiẹ̀ wá báwo ló ti jẹ́ kọ́ọ̀lù tí wọ́n ti wá ní pé ìgbà ẹ̀nà ọ̀nà ọ̀gá àrú ẹ̀k ó sì sì kú sẹ́yìn pé òógùn àti ara wa ni ẹ̀rẹ́ lójú orí gbà ẹ̀kọ́ rẹ̀ fọ̀rọ̀ àìyá. ابن كتاب مجاء وإرث متفق عليه وسيسي kúlọ̀pẹ́ ọmọ ìpínlẹ̀ náà lọ́kàn tó sọ̀rọ̀ fún wọn náà nù lọ́kàn tó sọ̀rọ̀ fún àǹkúmi rẹ̀. sọ̀rọ̀ àkàrà ìdókòwò bá nípa ìlànà àlùwàsánlá ìtúrí lọ́mọ tí ọ̀rọ̀ ọjọ́ lójú ni o. káwọn á rò pé sọmọ dúdú wá jẹ́ àgbákò ni àbí òun tún ní àyàrọ̀ bí dúdú ni tó fà ní pé ọkọ àti ìyàwó funfun ní àwọn méjèèjì àwọn ṣe dúdú ìyàwó funfun ọkọ náà funfun gbogbo ìdílé ọkọ délé bákan náà ni àwọn ìyàwó náà bákan náà ni <laughs> bíi kí àwọn èèyàn tó wá sí kí èèyàn ó gbòdú lónà èèyàn ká tán àmọ́ alẹ́ nìkan tó bí àfihàn yìí ọmọ ìyàwó rẹ ti dé ẹni tó ń ti arákùnrin yìí ẹ fi lábẹ́ báàbù lẹ̀ hàn ètò ti fẹ́ fi ẹ̀sùn sí ná káàbù kàyàn pé ṣé èsì pé ìyàwó mi ti lọ ṣàgbèrè báyìí lọ́yà dúdú ọkùnrin dúdú ti lọ bá a sùn dúdú máa ń bí ọmọ dúdú àlọ́bí sọ̀rọ̀ báwo àlè sálàmù lápò rọrùn bẹ́ẹ̀ ọlọ́run àbá máa bẹ́ẹ̀ tí ìyàwó yàn tí ó jẹ́ funfun tọkọ náà jẹ́ funfun ó sì bí ọmọ tí ó dúdú òun là Nabi sallallahu alaihi wa sallam ní kí Yorùbá e wọn. Lóhùn tí Yorùbá ń e pè ìsọ̀lú náà fún mi. Bákan náà, arákùnrin kan wá bá Nabi sallallahu alaihi wa ní ọjọ́ kan ó fẹ́ bèrè bí olówó àdúgbò ni ó wá bá ìkànnà bùrù zayd àti zaydu ọmọ rẹ̀ náà àwọn méjì sùn ní ànábà muhammad nítorí aláṣùmọ́ wọn súnmọ́ àná ìdára kó zaydu yìí òun náà ń pè ní ó ti ṣe ó ti jẹ́ kọ́dìmọ̀ ànábì ó ti jẹ́ ẹrú fàlẹ́nàbì yìí ká nàbì aṣọ ọ̀dọ̀ ọ̀nà kọ́dà àwọn ẹ̀kọ́ lọ́mọ ànábì ṣùgbọ́n ló wá bí òun sábà àwọn méjì wá sùn ìgbà tí wọ́n sùn lọ́dọ̀ ànábì sọ̀tẹ́lá ànábì wá da aṣọ gbò wọ́n kó dàgbà gbò wọ́n lé erí so fèsì wọn hàn aláṣọ wọn ò gbò wọ́n dé ẹsẹ̀ pátápátá àwọn ọ̀gbọ́n bẹ́ẹ̀ bá pátá ẹsẹ̀ kan dúdú ẹnìkan dúdú náà méjì ẹnìkan funfun ni bí arákùnrin ṣe wọlé ibi ẹsẹ̀ méjì yìí ní ẹ̀mí lókù rẹ̀ lọ. àwọn kan ti bẹ́ẹ̀ náà àwọn alábáwá tó ti pípìlẹ̀ ọlọ́ba fún wọn ní àwọn ọmọ kan nínú àwọn ọmọ tó lọ́wọ́ fún wọn ni pé bẹ́ẹ̀ bá kọjá níbì kan tó wá rí àtẹ́lẹsẹ̀ rẹ̀ ó lè máa rú ẹbí tó kọjá nígbà ẹsẹ̀ tí wọ́n yí ẹsẹ̀ family báyìí àwọn kan bẹ́ẹ̀ bá wọn ìwé ẹ̀ náà lálákùnrin ẹ̀kọ́ tó bá ti jẹ́ nǹkan táwọn fún yàn tó jẹ́ mọ́ tí yàn bá ẹni wọn sáré lọ bóyá ewu náà ilé yìí tí wọn sọ fún anábì pé sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ méjì yìí bá a tó hàmì báàlì ẹsẹ̀ méjì mú wòye ìka dúdú káfí lọ́tọ̀ o àmọ́ àwọn méjì ìka jáde nù kan nílé ìka jáde nù kan nílé nínú anábì wa dùn sallallahu alaihi wa sallam ọ̀pọ̀lọpọ̀ pẹ̀tẹ̀ wípé àwọn ẹ̀ka àwọn ti lè máa sọ àwọn ẹ̀ka tí ìwọ̀n kan máa sọ pé àyè mú àti láàárín àwọn dúdú àti funfun wọn ànábì wa wọlé wọn fún yà àyíṣà ó wọlé àyíṣà wa rí lóògùn ànábì kéèyàn dùn gan àwọn olùkọ́ òsì ó wá fún ànábì sallallahu ànábì wa fún àyíṣà ní làbárí ti ọ̀run so nǹkan tó rọrùn bẹ́ẹ̀ ni nígbà tí ìyàwó ti wá nàbà bí irú kọ́lọ̀ báwo ṣe ti wá ṣé wàá lè dè tí a gbé bó ti gbé yìí wá kò sínú mọ̀lẹ́bí wa kò sínú kíní kan so anábì tó ní àti kó rọrùn bẹ́ẹ̀ wọn lọ́wọ́ fún àlàyé àlàyé sọ wà. ní ìjọ ẹ̀ta nípa ọmọ ìyá wa nùsùlám ní ọmọ àrán ìyá wa áṣíà tí wọ́n kà láìsí kó ló bá àforíjì wọn. sọ tí a kí sọlá kò wọn là àwọn afẹ́fẹ́ kí sọlá tó yẹ afẹ́ ó dàrú mọ́ alójú pé ṣé bàdà sọlá tó lè àlùfáàjì ẹ̀bá kásùbà tán lálẹ́ kí olùjẹ̀ náà so àbùn ìlú àti ìbéèrè lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ nìkan àwọn gbogbo abára tí àkàkà ọlọ́run yóò kí yára padà dìde tí a ti sọ́jú kó ká lọ kí ní àpò méje sọ ìpẹ́ ìwádìí tí wọ́n á gbìyànjú ní ọwọ́ ẹ̀. sọlátò lẹ̀ jánásà èèyàn lè kí lẹ́yìn ìgbà tí èèyàn bá kí irun ṣubú ṣùtàn èèyàn lè kí gbogbo àwọn ọdún máa ti sọ. àsìkò tí èèyàn lè kí gan làwọn á kí àsìkò tí èèyàn lè kí gan làwọn á kí àmọ́ ikú ló ń bá a lójú ni pé ọlọ́run ló mú wa látara rẹ̀ àsìkò pé àtìgbìyànjú ni nígbà tí òun ń fara láti fẹ́ máa yọ àwọn ah, ní ìrùn kí àmì yẹn lè kí lẹ́yìn ìgbà tí wọ́n bá kí ìrùn ṣùgbọ́n ìtàn ọlọ́run fún ọ̀la àlàyé sọ̀rọ̀ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم ìbéèrè tí wọ́n béèrè ni pé wàlímà tí wọ́n bá kárí kùhán kí ni ẹja kó wàlímà kùhán àbí èyí tó máa ń ṣe níbi ìyàwó náà kí wọ́n wàlímà ìyàwó wàlí wọ́n ní sí ẹ̀sìn farama nípa tí wàlímà kùhán kò sí díẹ̀ nínú bóun a ti parí kùhán ní ẹ̀jẹ̀ kí kí ká ti wàlímà rẹ̀ nípa ìyàwó náà wàlímà tó wà fún ti ìyàwó ní sáńpé má ti ní wàlímà tó nìka sẹ̀rí má ti ní wàlímà tó nìka ní tí ó yí wa ni pé oúnjẹ ìyàwó náà tó bẹ́ẹ̀ sábà ti ní wàlímà tó nìka ìtumọ̀ rẹ̀ bó ti gbọ́ asọ̀láàt sábà ní asọ̀láàt kó o sì wá nínú kọlọ àpò ìkíní kó sọ̀láàt ìrùn kíkí bẹ́ẹ̀ oúnjẹ tí a máa ń ṣe lè yàwó ṣùgbọ́n ní ṣe àmọ́ pé wàlímọ́tò nìkan àwọn làbá kan máa ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni a ti so ìjì tán ká tó so wàlímọ́tò nìkan bọ̀dọ́dọ̀ tó wáyé àdé ànínú àṣà tó máa tó ń lọ ni lóòótọ́ ara àwọn àfa tó ní aládà ni òkè aládà yìí a ti ṣe rẹ̀ sọ kankan fún ìkàtí pẹ̀lú ẹ̀sìn so tó ìmọ̀ ojú tí wọ́n fi wo sórí ọlọ́ba ni fún ọmọ máa jùlọ èyí tó dáa òun ni kí kéèyàn gbèjì sílẹ̀ so téèyàn bá pa téèyàn bá ti ákéèdò nìka tán kó sì wà límọ́tò nìka ọlọ́run sàlà àlàyé sọ̀rọ̀. Okay, ìyàwó yín. wọ́n fẹ́ máa ń fẹ́ rògbò yẹn ni pé bí kò ṣe bọ̀ kò ti sọ fún mi ni à ìtàbárẹ̀ àrẹ́dẹ̀sẹ̀ sí ni ṣẹ́gbẹ́ ìdílé sí i so èyí tó dáa ní kí n gbòòyì sílẹ̀ so èkejì ni pé ìgbọ́n ti sì àwọn tẹ̀tẹ̀lẹ̀ láti sákòdù nìka ẹ̀ka kan ní ogun eléyìí ìṣòro fún un àsìkò tí gbogbo ọlọ́ka kankan yìí àwọn ìyàwó tàbí ṣe àti ṣe ṣe àti bímọ tàbí kọ́má tó wọlé rí àdúgbò wọlé rí <laughs> ní ẹ̀mí alẹ́ dágbà kan lẹ̀ ní nísìnyí pé abẹ́ẹ̀dé lásìkò tí tí mo fa arọ yìí ṣàgbé ó yẹ kí ìjọba ń bójú tó àárín òun náà pé ìyá ẹbí sọ́lọ̀ bọ́ọ̀ bẹ́ẹ̀ náà ìṣòro ọ̀fọ̀ ni ṣàlẹ̀ ìṣòro owó nǹkan ti kó fún yín kọ́ra àbúkò ń sàǹfààní ẹ̀rọ sàǹfààní ẹ̀rọ sàǹfààní wa ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tí ò mú ni pé ìgbà àwọn òkú ni wọ́n á mú tí wọ́n ti máa ń sọ bí àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ gbòógbò náà mọ̀ ẹ̀dá kan sí àwọn akọ́tìkalẹ̀ a ní káwọn ìwọ̀n àjọ ni àwọn gbogbo bí ànábì sọ̀tọ́lá ẹ̀rọ kọ ọ̀rọ̀ kan láti torí ẹ̀sìn náà là ń wò gẹ́gẹ́ tí ní ṣe wò pé ọ̀rọ̀ tètè ọtí ọ̀tọ̀ ni tí wàá ní ṣe tètè ọtí ọ̀tọ̀ ni ní sọ́mọ́ ń sọ nìyẹn kódà bí àwọn kódà ọ̀rọ̀ ọ̀run gbà ó padà bá dé bẹ́ẹ̀ nígbà tí obìnrin bí lọ fa ọgbà yìí mo ti gbàgbọ́ pé mo ti gbogbo gbogbo ẹ̀sìn náà lọ́wọ́ mi fún ọlọ́run òkú ni wọ́n ṣe bọ́ wọ́n kàn ní ọ̀fà ọgbọ̀n náà ni ọlọ́run sì ní ọwọ́ ọ̀nà àwọn òbí ẹ̀rọ bá ṣe dákọ́ wọ́n ti fi orí ayé agbára wọn ṣùgbọ́n ọlọ́run náà ló ní pé ká ṣe kátẹ̀lá mi Muhammad sọ̀rọ̀ sọ́lá àlẹ́bí ló sì ní àfihàn mọ̀ kalẹ̀ ó sì ní ká wọn ṣe dáṣà wọn ògbó náà òbí wá ní káyà pátá nábì ìyá pátá nábì wẹ́ kóbi náà ó lọ yapa rẹ̀ o òbí òkú ní kòkòrò tó takora wọn ni. àwọn kan kọ́ àwọn kò náà. sójọ wà ló máa fi ẹgbọ́n. ọ̀kẹ́ wọ́n á ṣe àìní ọ̀nà ìwò ìmọ̀ ọ̀kẹ́ ìmọ̀ ìmọ̀ ló ló lè jẹ́ náà lọ́dọ̀. أكبر أبدا كان يصيبا ونقول نوعا لا يصيبا lé ní kó ṣe o tó tó fẹ́ gbẹ ẹ̀bùn tó wà ní ìsìn àkọlé ní kó ṣe tó wà ní kọ́lá àwọn ó tó lè máa mú sáyẹn òkè kẹ́sí tó kẹ́sí sáwọn because àwọn ẹ̀rọ ń bí pé àwọn tí wọ́n ń ṣerú nǹkan bá àwọn fúnra lóyún ni wọn ò gbó gbà láǹsì tó máa rí bọ́dà tó rí sísá náà ní oríkèrè àtàwọn arábìnrin máa ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Ah, ọmọ ọlọ́ba kọ́lọ̀ ti wà ní ó ti wà ní primary school ẹgbẹ́ ti ṣe so àwọn ó tún lè pa irú àkọ́bá yẹn náà. Ah, èmi ò tí ì gbáyìn wọlé rí bóyá bá padà síra. àpọ́lé mi ò mà ẹ wá wé ọmọdé kọ́lọ́kọ́ sàmọ́ná wa. ìbéèrè mi náà ó sọ̀rọ̀. apa ọkọ ìyàwó okay. wá ah, obìnrin jẹ́ pé sùn kan tó bá kó bọ́kọ ọkọ̀ lálàsì rẹ̀ ni ìṣòro mo tún ló kójú ọ̀rẹ́ sí báyìí kò ní lójú tó ẹ̀ àkókò sí lẹ́tọ̀ àti èdè nǹkan mẹ́rẹ̀ láyé kó àwọn ọ̀gá owó yìí wọ́n pèsè kan ni àmọ́ wà á ń jẹ́ kọ́kọ́ wọn mọ̀ wọn kó má ṣe bẹ́ẹ̀ ṣúgbà ní sí tó kọ́ pàṣẹ fẹ́ ṣe kó má kó lẹ́kọ̀ọ́ lọ́wọ́ nítorí òní ṣe mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí nǹkan nígbà ọ̀dá náà ni kò ní kó má ṣe àmọ́ kò ní náwó ọ̀họ́ sí ní mo fẹ́ ṣe nǹkan báyìí tó bá lóhùn bàkó ṣe ìgbà náà bàbá ọkọ rẹ̀ ẹ̀rọ bá ń gọ lágbájá tó fẹ́ ṣe bọ́ọ̀rọ̀ sí lè kó má ṣe. àwọn àníkó bá ṣe bò yẹn ló fẹ́ ra ẹni kó má ra lẹ̀ kí ló fẹ́ wá ṣe. ṣẹ́gbẹ́ ti ṣe bọ̀ owó yẹn ni fẹ́ kọ́ni lọ sókó wá pé ẹ tó bá jẹ́ àhù tiẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ṣẹ́gbẹ́ ti ṣe so ìjọ máa fẹ́ lọ ọkọ̀ ẹ̀ lọ́tẹ̀lé wọn lọ ṣẹ́gbẹ́ ti ṣe so kan jù ọlọ́run kan àbọ̀tí kó má kó wọlé lọ́mọ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته